الحمد لله الذي لا إله إلا هو وهو إله في السماء وفي الأرض إله نحمده ونثني عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على النبي وعلى آله وصحبه أجمعين معاشر الكرام السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام شرع زاد المعاد في هدي خير العباد للعلامة أبي عبد الله محمد بن أبي بكر الزرعي الدمشقي عليه رحمة الله التسواج لوري ترى وزاد المعاد شيء المعقى ابن القيم رحمه الله تعالى نبتي يديه أناني أرنقى الشويوة إن شاء الله محمد عليه الصلاة والسلام èwo ló fẹ́ràn èwo ló kórìíra èwo lọ́wọ́ èwo ni ó sì rí àwọn èèyàn táwọ̀ tó sì yọ̀ǹda àti èyí tí ó ṣe ní èèwọ̀ gbogbo àwọn abala yìí òun náà ni olùmọ̀wà wọn ń pe àkíyèsí sí i bìkà dé lánàá òun náà ni níbi tí ọ̀kan náà àwọn sọ̀hábà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma tó ní qala laqad ra'aytu ala rasulillahi sallallahu alayhi wa sallam ahsana ma yakunu min al-hulal tó ní mo rí ànábì ọ̀wọ́ nínú péyàn wọ́ tòkè tilẹ̀ ó fẹ́ dájú òun rí ànábì lórí àwòrán yìí. والموان جون وفي سنن النسائي عن أبي رمفة قال رأيت رسول الله صلى الله عليه وسلم يخطب وعليه بردان أخضران وقالنا صحابي orúkọ rẹ̀ أبو jẹ́ abúrímúsà ẹ̀rí orúkọ sọ̀hábì ṣùgbọ́n àròyé díẹ̀ ń bẹ níbi orúkọ ẹ̀ ló gángan ṣùgbọ́n gbajúmọ̀ pẹ̀lú kóníyà yìí pẹ̀lú ọ wá nínú rẹ̀ ọ wá pẹ̀lú bàbá rẹ̀ bàbá rẹ̀ mú wá sọ́dọ̀ ànábì ìjọ kan ọmọ ha lu wọn wọn mú lọ́wọ́ bàtà lọ́dọ̀ ànábì àfi sọ̀rọ̀ àti ọ̀sára wọn wá fi hàn án ó ń ṣe ọlọ́wọ́n ọba àbúrò ń fà yìí ó lóun jọ mèkì ń jọ náà wọn á sì mà pé anabi wọn ò mọ kúrò ọlọ́run ṣe ríre ẹran kan pé ìyàn ni wọn á ìró náà ní sọ yìí ó ní ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yakhtubu wa alayhi burdan akhdara òun rí ànábì tí ń ṣe kútúbà tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó wá wọṣọ sókè tilẹ̀ yẹn náà ní al-izaru wal-rida ìjọ dàbòkè àti ìjọ wọ̀ sísàlẹ̀ tí ó rò ó ní wá jẹ́ aláwọ̀ ìléwé. tó jẹ́ green ọrọ àbórí ń fẹ́ àti ara pé àkíyèsí sí ọ̀rọ̀ rẹ̀ ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n kó orúkọ jọ ọmọ kékeré ni sàábé yìí nígbà tó fi wá sọ́dọ̀ ànábì ó bàbá òun gbà tó tóun dọ́dọ̀ ànábì bàbá òun wá ń bí òun kálẹ̀ nìyí olùwà ni ọmọ àwọn ni olùwà ni ó ọ̀pọ̀ ọmọ rẹ ni wọn ló ń búra pẹ̀lú ọlọ́run bàbá àwọn búra ipò ń búra pẹ̀lú rọ́bìl kààbà ọmọ mi ní ọmọ iṣẹ́ oníṣẹ́ ọlọ́run wa rẹ́rìn ọ̀ràn rẹ́rìn músẹ́ sọ̀rọ̀ kan innaka la tajni alayhi wa la yajni alayhi lọ́mọ o ìpè bó ṣe jọ́mọ rẹ̀ yìí kò sí ẹnìkan ò lè kóbá òun náà sì lè kóbọ̀ níwájú ọlọ́run níbi wa káyà kan pé wala taziru waziratun wizra ukhra ẹnìkan ò ní ru ẹrù ẹnìkan jọ àkìyàmọ̀ ọ̀kadù lóòótọ́ ọmọ sí bàbá àṣepọ̀ bàbá sọ́mọ ìfẹ́ ti bẹ̀ láàrin wọn ṣùgbọ́n tó bá dijọ́ àlùkìyàmà wala taziru waziratun wizra ukhra oníkálukú ọ̀dẹ́rù rẹ̀ gbé ni o ẹnìkan ò ní rìn ẹnìkan lẹ́rù lórí tó bá gbé ṣe níwájú ọlọ́run ọ̀rọ̀ tánàbì sọ ni sábẹ́ yìí ó kéré ńgbà náà ọwọ́ arántí vividly ìṣẹ̀lẹ̀ ń ṣe ṣẹlẹ̀ olóhùn kéré bàbá òun fà òun lọ nínú àwọn kan tó wá rí níjọ́ náà òun ló tún fún wa níròyìn wá lóhùn rí ànábì níjọ́ náà ọwọ́ àwọ̀ṣọ aṣọ àdàbò tòkè àti tilẹ̀ ọwọ́ ajé aláwọ̀ gan-an nítorí jẹ́ kí olùmọ̀wó mọ̀rọ̀ yìí wá òun náà ní àwọn oníranran aṣọ tànàbí wọ àti oníranran àwọ̀ aṣọ tó wọ̀ ẹ sì rí i pé àkíyèsí ti lọ síwájú pé nǹkan green bí aṣọ bí awọ iléwé anábì fẹ́ràn rẹ̀ púpọ̀ àti mú àyà kan wá tí àwọn olùmọ̀ká tún fi bọ̀ tírẹ̀sì yìí nínú Al-Qur'an ọlọ́mọba ní àlíyàhún fìyàbọ̀n sundusin min khudur ẹ̀rí aṣọ tí wọ́n àwọn màlìjánà wọ̀ aṣọ eléwé tí ó tún tí ó bò wọn dáadáa jíjẹ́ kẹlòmí ọ̀fẹ́ràn nǹkan gẹ́rìn ṣùgbọ́n lẹ́wọ́ àkíyèsí ànábì òmù àwọ̀ kan lójú báyìí tọ́ olùmọ́wá ní wàlúbọ́rùdù àkùdọ̀ aṣọ gẹ́rìn tí sábẹ́ ìsọkúnra ànábì tó wọ̀ wọ̀lẹ́lẹ́ fíhí kòtótó kòbò wọ́n lè èyí tó ṣe pé àwọ̀ eléwé bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni ìyẹn ni pé ìlà ó nílà green wàhúwà alḥullati alḥamra sáwà wọ́n ní gbígbà tí ẹ̀rí kan náà wá pé òun rí gbà tí sáàbì kan náà report ó lóun rí ànábì tó wọ̀ṣọ red sókè tilẹ̀ olùmọ̀wá fẹ́ sàlàyé pé èyí tá wí yìí sí green kò túmọ̀ pé green báláwo ẹ fi yàn wípé ó ní kòtótó kọ́bẹ̀ ẹ̀rí ó ní àmì ó ní àwọn àwọn ìlàlá lè jẹ́ iṣẹ́ ó lè jẹ́ àmì àbí ìlà tí máa bẹ ń bi aṣọ kéèké ṣe pé ìtumọ̀ rẹ̀ ni pé ó jẹ́ green báláwo ó jáwèé léwé báláwo. العلامة ابن القيم واني فمن فهم من الحلة الحمراء الأحمر البحر فينبغي أن يقول إن البرد الأخضر كان أخضر بحتا وهذا لا يقوله أحد wọn lẹni tó bá lọ gbọ́ yìí ibi tí wọn ti mú àlàyé wálẹ kan pé ànábì èyí tí ó síwájú pànábì òun rí pẹ̀lú aṣọ red èyí náà ti kọjá ó wọṣọ red ẹni tó bá lọ gbọ́ yìí pé red báláwo ni irú ẹ̀ ló ń tọ̀hún náà ó ṣeéṣe kó tún gbọ́rú ẹ̀ yé bíbá yìí ló tún wọṣọ green báláwo wọn ní àwọn òṣèré kẹ́nìkankan kọ́ gbọ́rú àgbọ́yé yìí àfi kó jẹ́ kó kù díẹ̀ káàtó ìtumọ̀ rẹ̀ tí wọ́n fẹ́ pè àkíyèsí sí ni pé kìí ṣe green báláwo kìí sì ṣe red báláwo bí kò ṣe pé red ló pọ̀ ń bẹ́ẹ̀ àti kó jẹ́ pé green ló pọ̀ ń bẹ́ẹ̀. olùmọ̀wá tẹ̀síwájú ó wá ní wakanat min khaddatuhu min adami hashuha leaf afẹ́fẹ́ sàlàyé nípa pílò sànàbí lò òun náà ní níta máa ń rọ̀gbọ̀ kúlé lórí léla ń pè ní pílò lónìí wọ́n ní níbi bí awọ àwọ̀ náà fi ṣe ṣáṣùwà lè àmọ́ gbogbo ohun tó jẹ́ fùkẹ̀fùkẹ̀ inú ẹ̀ ewé ni ẹ̀rí ìgbà tá a kó ewé sínú sínú awọ gẹ́gẹ́ bí tí fi ṣe pílò lóde òní gbogbo ẹ̀ sì tún di yọ̀tọ̀ mi kì í pé bóyá kì kókó nǹkan kan ni wọ́n kò sí. الموافق كيسي كلاي فالذين يمتنعون أما أباح الله من الملابس والمطاحم والمناكح تزاهدا وتعبدا بإزائهم طائفة قبلوا قابلوهم فلا يلبسون إلا أشرف الثياب ولا يقولون إلا أليان الطعام فلا يرون لبس الخشن ولا أكله تكبرا وتجبرا وكلتا الطائفتين هديه مخالف لهدي النبي صلى الله عليه وسلم المواني تباوري àwọn èèyàn kan nínú ẹ̀dá wọ́n kórìíra nítorí wọn bá ṣe lẹ́tọ̀ nínú aṣọ wíwọ̀ wọn kì í fẹ́ wọ̀ wọn àwọn èèwọ̀ rú eléyìí wọ́n kàn ra yan àwọn aṣọ kan àbí nínú àwọn oúnjẹ kan àbí nínú àwọn obìnrin kan ní ìfẹ́ àwọn ìfẹ́rú àwọn eléyìí àwọn ìjẹrú àwọn eléyìí àwọn ìwọ̀rú àwọn eléyìí wọ́n kàn sáà. àwọn kan lẹ́sàn fi ara àwọn ò lè fẹ́rù eléyìí àwọn ò lè wọrú eléyìí àwọn ò lè jẹ́rú eléyìí tazahuda wa ta'abuda tó fi rò pé òun fi ń ṣe zúdù òun fi ń ra ayé sá abóhun fi ń ṣèjọsìn síwájú ọlọ́run kò wọ àwọn aṣọ kan pé à wọn ò lè wọṣọ tó bá ṣiṣẹ́ sí lọ́rùn ọmọ náà ní wọṣọ tó bá ṣiṣẹ́ àbágbádá àbí kìíní sàmú ó ríran aṣọ kan níran wípé káì àṣejù ti wá ń dorí tí ó sì ṣàṣejù ń bẹ o bí ìzá ìhìn ó láwọn kan tún wá ń bẹ ta tún lè fi jọ wọn fún ìfàtàn kọbalù àwọn tún àwọn takò wọn òdìkejì ni tiwọn àwọn tiwọn àwọn òkè ń wọṣọ tí ó bá ti lẹ́bù rẹ̀ bá lò kò ṣe pé ilà aṣọ àfàṣìyà aṣọ ogun gíga gíga ìṣùkọ́ wọn sọ pé irú wa lẹ́bù wa ti ju àwọ̀rú àwọn aṣọ yìí lọ àwọn ò lè wọrú ẹ̀ tó ṣe wípé fáàrí ayé ó ti gbé àwọn eléyìí lọ irú wọn wọlé àyàkóló náà ilà àlìyànà tọ́à wọn ò tún wá ní jẹun nínú oúnjẹ àti kí wọn àwọn ìjẹun eléyìí àwọn ìmú gàrí àwọn ìjẹba àwọn wọ́n ṣàláwọn oúnjẹ tí wọ́n ní wọ́n fún oúnjẹ kan ní oúnjẹ oúnjẹ tálíkà lélẹ̀ ìyàwó ọ̀rọ̀ jẹ̀rú ẹ̀ irú wọn wọ́n ní fàlàyà ara wọn ló sálẹ́kàṣù wọn ò ní wọṣọ nígbà míì àwọn aṣọ tí ó wálẹ̀ àwọn aṣọ tó ṣe pé wọn ò ní wọ rárá wọn ní irú wọn aṣọ yìí àwọn òkè ń wọrú ẹ̀ wọn gbọ́dọ̀ kọ́dà wọn ò lè ti ọrùn torí pé kí ni ó rí pé lẹ́bù aṣọ yẹn kéré sóhun kò sì ní jẹ nínú oúnjẹ àfàwọn oúnjẹ tí owó rẹ̀ ga àbí tí àyè rẹ̀ ga gbogbo eléyìí tàkà bóra wọn fi ń ṣe mọtòmọtò lórílẹ̀ wọn tàjà bóra wọn fi ń ríra wọn báwọn làwọn tó báyìí àwọn làwọn dà báyìí ẹ̀rí àwọn kan àwọn làwọn ò ní jẹ nǹkan gidi àwọn ò ní wọ nǹkan gidi àwọn fi ń sìn lọ́hùn àwọn kan àwọn wọ aṣọ tó máa gbáṣọ wá tó máa pèlè yé e báyìí ní àwọn ìwọ rí eléyìí ẹlọmú mi wà olówó rẹ̀gẹ̀dẹ̀ ní wíwọ̀ ní lílò olùmọ́ni sẹ́rà àwọn méjèèjì hadiyuhum mukhalifu li hadiyi nàbí ìkíní kejì wọn kò sí lójú ọ̀nà nàbí sallallahu alayhi níbi nǹkan tí wọ́n ń ṣe yìí. wa li hadha olùmọ́wání ìdí eléyìí qala ba'du salaf. àwọn apá kan nínú àwọn ẹni àná wọn ọ̀rọ̀ kan gbajúmọ̀ nínú ọ̀rọ̀ wọn kanu yakrahuna shuhratayn min as-siyasa wọn ni wọn kórìíra àwọn ẹni àná wọn kórìíra àwọn ìyẹn náà àwọn sàhábà téèyàn kó sí ewu fáàrí méjì isafiha méjì àlàálí àwọn tó ṣe pé táwọn máa wọ àwọn nǹkan gíga gíga àwọn nǹkan olówó ńlá wọn tiẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ nǹkan kéékèèké wọlùmọ̀nì kápẹ́ọ̀ àti ẹni tí wọ́n máa ní àwọn ìwọ rere yìí àní báwọn wá orí yẹ̀yẹ́ yẹ̀yẹ́ yẹ̀yẹ́ tó lóun náà fi ń sẹ́sìn ìkíní kejì wọn kò sí èyí tí ó ṣe déédéé lànà nábì bẹ́ẹ̀ bí kò ṣe pé èyí tó ti ṣíwájú yẹn níjọ́ tó bá wá ní kẹjẹ́bú yóò ṣe ní kẹjẹ́bú alábọ́dé níjọ́ tó bá wá ní kọ́tẹ́lẹ̀ yóò ṣe ní kọ́tẹ́lẹ̀ gbogbo ẹ̀ bí ó ṣe yẹ kí ìgbésí ayé mùsùlùmí ó rí nù àwọn kó wá yín àwọn kan láàyò kó ní àwọn òun gbọ́dọ̀ tẹlẹ yìí wọn gbọ́dọ̀ ṣe léyìí wọn gbọ́dọ̀ jẹ léyìí wọn gbọ́dọ̀ wọ léyìí irú àwọn eléyìí wọn gbọ́dọ̀ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ó jìnnà sí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad aleyhi abdul salatu wa tamu atasi bíbá iná ni àtúndó lónìí a máa tẹ̀síwájú inshallah ta'ala ní ọwọ́ ọ̀la ọlọ́run jẹ́ àmọ́ ọ̀bẹ dáadáa wallahu ta'ala ala wa alam اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الله خيرا